إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الحدي ابي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه دلالة وكل ضلاله في النار اخوه الايمان السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته أشكركم الله سبحانه وتعالى لكن ترى الكبير من محمد صلى الله عليه وسلم àbí ọlọ́run bá tí ó wà sí àmì àti ìjẹun pápádà tí ó gba àwọn ẹni rẹ̀. láti ti máa tẹ̀lé wọn sí di ọjọ́ ìgbìyànjú àkìyàn. èyí tí a ń bá lọ ní àná òun náà ní nípa ìtàn àdìmọ́ta àdìsọ́láàtì ọ̀sẹ̀lẹ̀ èyí tí ọlọ́run ọba tí ó fi yé wípé ẹrú sí ọlọ́run ọba kan ìmọ̀ sí bẹ ní ọ̀dọ̀ rẹ̀ olóore àbí ọkọ̀ ju ìmọ̀ sí bẹ lọ́dọ̀ àní Mùsá lọ àní Mùsá ó nífẹ̀ẹ́ sí láti mẹ́rin náà lẹ́yìn tí ẹgbà wa èyí tí àfáwà Abdullahi bin Abbas ti ń gbà látọ̀dọ̀ ọ̀bá ìlú ká tẹ́sọ pé nígbà Muhammad sọ̀bàrà ọ̀bẹ̀ òun ló sọ fáwọn pé àbà ní ìsàáyé ló bí lọ́dọ̀ àní Mùsá àti ìpàdásọ̀ ìpàdásọ̀ àtàlórí àwọn ìyàwó ló nímọ̀ jù àníbi mọ́sá àlùsọ̀rọ̀ àtàlẹ́ àpò ní àná torí pé kò dá ìmọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ni ọlọ́run ọba ní fi jù rí pé ẹrú kan wá ń bẹ ní ìkan ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ àníbi mọ́sá pẹ̀lú sojú kòkòrò láti wá ìmọ̀ tí wọ́n àti bó ṣe tó nù kò àti ìjà nẹ́bí ọlọ́run ọba ó sojú kòkòrò àti mẹ́rú náà láti kọ́ ìmọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ àyẹ́ ló fa ló fi ṣe ìrìnàjò lọ́sọ́dọ̀ alqadi èyí tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fi àwọn ìmọ̀ òye kan mà tó yàtọ̀ sí ti lẹ́lọ́dọ̀ àdìdì Musa àjọ alfàlà ìfúnrawa bá ti sọ ìtàn náà àwọn àǹfààní èyí ó jẹ́ pé ilé ìta sọ yìí náà àmúwá ń ní ìní ìrìn insha Allah ta'ala àtúntò aláǹfààní aṣọ aláǹfààní ní abẹ́rẹ̀ a jẹ́ ayá ní láti bí ibi tí ọlọ́ọ̀bọ̀ lásán tààlá ti سيولون تقول فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ní ṣe Allah subhanahu wa ta'ala tó sọ pé fawajada abadan min ibadina àtẹ̀yìnáwó rahmatan lọ́ní Musa àti Yusha bonunum wọ́n pàdé ẹrú kan nínú àwọn ẹrú sí àwọn ọlọ́run wa tó fún sọ́bẹ̀ wípé àtẹ̀yìnáwó ẹ̀rù ta sànú mi abẹ́lọ́wọ́ bàbá sànú àtàálà ọba tó sànú ọ̀pẹ́dẹ̀ ọlọ́ba kó sànú àwọn náà wọ́n ní ó ti àánú síwájú kọ́bìlà ẹ̀lì síwájú mọ̀ wọ́n ní pé àtẹ̀lẹ́wò láti ìmọ̀má àwọn ọlọ́run ọba eléyìí amú àǹfààní wá ní àwọn nǹkan táwọn onímọ̀ mú wá sí gbogbo tọ́lọ̀ ń bá jogún fún ni nímà àánú àánú ọlọ́run ọba ni ìmọ̀ ọlá ọlọ́run ọba ni ó dá bí ọba ni káwá fi ráńlẹ̀ fọ́lọ́run ọba ká máa fi tin ọlọ́run ọba ká dẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba ní orí rẹ̀ nínú àwọn èyí tí ó tẹ̀lé tí àǹfààní díẹ̀ ti jọwájú bẹ̀ òun ọ̀rọ̀ tí Musa sọ pé Musa sọ fún pé ṣé mo lè tẹ̀lé ọ ẹ́ wọ́n ní ọ̀rọ̀ yìí ó sọ pìtàọ́bọ̀ níbi ìtẹríba Musa òfin tí ń jẹ lọ́dọ̀ rẹ̀ kó fi proud wípé òun náà ní nǹkan báyìí òun tó nǹkan báyìí ànẹ́bí ọlọ́run òun náà ṣé mo lè tẹ̀lé ọ ẹ̀rì jíjí ànẹ́bí ọlọ́run bá táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ kó mọ́ fí mọ̀ ní inú mọ̀ sí ọlọ́run bá fi mọ̀ ọ́ wọ́n ní eléyìí fi tàwọ́pọ̀ ìwọ̀ tọ̀lọ́pọ̀ níbi ìtẹríba àti sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní eléyìí náà akẹ́kọ̀ọ́ ìlọ́dọ̀ àníbi Musa alẹ́sàrẹ́sọ̀tẹ̀lẹ́ ọ̀rọ̀ tó bá fi ń dájú tó fi ń lẹ́jù oníkàmà fi bá wọn mímọ̀ sọ̀rọ̀ ká mọ̀ ṣe àfihàn mútómútó àbíwò mú nílé ìlọ ń pa àbáraka ìmọ̀ rẹ̀ bákan náà Musa ó kẹ́tẹ̀ lẹ́sẹ̀ jáde láti lọ bá kéde wípé kó kọ́ ò ní ìmọ̀ ní ọjọ́ pé al-ilmu yukta wa la ya'ti ìmọ̀ ní a máa lọ bá mọ̀ ní ilé wa bá ní torí náà kọ́ sójú kùrà àti kẹ́kọ̀ọ́ ìbéèrè ilé kéwú ilé ẹ̀kọ́ jámíà ibi tí a bá ti kẹ́kọ̀ọ́ yìí ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n ńlá nílá kà nínú mọ̀ ká kẹsẹ̀ lẹ́sẹ̀ ká gbìyànjú bàbá tún nígbà láyé ká tún tíráàbù lọ́kọ́ ìtọ́ jẹ́ mẹ́sìn torí pé mẹ́fẹ̀mí sí pé ó sún lé ní mọ́kàn wá bọ́ látòjú òun ọkàn ìdí ọkàn tó ní ìrìn ọkàn jòkó nílé rẹ ìmọ́kàn ìwánà ni kódà kéde ní ilé yẹn ọkọ̀ nẹ́ẹ̀tì àgbáyé yóò dààmú fún wípé àti ìntánẹ́ẹ̀tì lọ́dọ́ bí kọ èyàn dààmú owó dátà tí wọ́n tó gbọ́ tí a bá tún ní class ọmọ connect direct kọmọ káfù bá sáyẹ́ntì fún yí pé kíra yìí ẹlọ́sí tẹ̀lẹ̀kẹ́kẹ́ wa àbí bá fún ní ẹlọ́pọ̀rọ̀ wa lórí ìkọláì àti bẹ́ẹ̀ lọ àìṣẹ́ta kọ́yí ẹ̀ka ìsámúlẹ̀ lórí ẹ̀ tẹ́sì ilẹ̀ lórí ẹ̀ èyàn dàmú ìmọ̀ èrí mọ̀ lẹ́rọ àti ìjásà pẹ̀lú pé èyàn kan rí láàbù iṣẹ́ kan ti fájì ayọ̀gbẹ́ ìtútọ́ kò sí fún máa bó bá lówó ọdá mọ́ fún bó jẹ́ tálíkà ọdá mọ́ fún ó kàn lè yàtọ̀tọ̀ síra wọn ìmọ̀ ní ní àtúmọ̀ ọ̀rọ̀ kọ̀tádà wá síwájú ká tó mọ́ lọ síbi tèmi ó ní kọ̀tádà ọ̀sọ̀ pé làwùkánà áhàdùn yàtẹ̀fì ìmìnàlẹ̀ èyí ìṣẹ́jú làbùdáfà Mùsá alayhi salam tó wáyé fẹ́ nìkan máa ń

lakọ́dúnlá pé iná ìṣẹ́ bá rí náà hádà náà sọ́bà nínú àjò yìí á àpàdé wàhálà ń bẹ̀ kí ló fa òun ni pé ó dààmú ni ìdààmú ló mú sọ ó tún wá sọ pé nínú àjò yìí so Allah subhanahu wa ta'ala ojú kó yí wa pé ìmọ̀ ni àní àmọ́ wá ìmọ̀ ni kí ni ìgbà خضر وهنا جعلون كلاسة قال قال الموسى لن نتبعك على أن ما نعم قال قال خضر عليه السلام ọwádà níbi musa lóhùn aléhìmọ̀ sẹ̀lẹ́n kọ́ọ̀lá ìnáka láńtẹ̀sẹ̀ sí àmẹ́hìyà sọ́dọ̀rọ̀ ó lè tẹ̀lé ni ó lè ṣe sùúrù rẹ̀ eléyìí tí ó sọ yìí nínú nǹkan tí àkọ́dọ̀rọ̀ máa ń pé àníbi musa kò lágbára rẹ̀ torí pé ìmọ̀ tí ń bẹ ní ọ̀dọ̀ alẹ́kọ́bí ó yàtọ̀ sínà tí ń bẹ lọ́dọ̀ alẹ́bí Musa alayhi salam náà torí ìdí eléyìí òun ni ó fi sọ fún pé ìnáka láńtẹ̀sẹ̀ pé àná ìyà sọ́dọ̀rọ̀ a ó lè tẹ̀lé ni ó lè tẹ́ sùúrù rẹ̀ torí pé ó yàtọ̀ kò síra wọn ẹni ọ̀rọ̀ tó sọ yìí àwọn nínú afa ẹ̀kọ́ kan jáde lẹ wọ́n ní làyàmbá jìnnà lè mọ̀tà àlè náà. wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fún ẹni tí fẹ́sẹ̀ ń kẹ́kọ̀ọ́ kó máa wá wá ìmọ̀ ẹ̀yìnmọ̀ dákẹ́ pọ̀ ìmọ̀ tí ó jíjò lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹni ọ̀rẹ́sẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ kó máa kọ́ àwọn tọ̀hárọ̀ nínú sípẹ̀ ẹ́n kọ́ ma kọ́ àwọn ìbẹ̀rẹ̀ institute gẹ́bí ìtìtàbù sọ́láàt àwọn wẹ́wẹ́wẹ́ bẹ̀ tí ó tún wọnú kórelé yíwọ̀n olóhun wá fẹ́ kọ́ usul al-fiqh àbí ó fẹ́ kọ́ fọwáìdì fàhíyà kórelé yíwọ̀n ti jìnà jù so yóò bẹ̀rẹ̀ láti dídé ní o láti di pẹlẹbẹ ni ọmọ akẹ́kọ̀ọ́ òwòrò ló ń fẹ́ fọ́ ìmọ̀ tó wọnú lámìyàtà ayá aláhùn bí àdàwà àtìjọ ìmọ̀ tó yẹ pé àwọn irinṣẹ́ rẹ̀ kò tí ní ẹgbẹ́ àwọn ọmọ mí ní ẹbá fẹ́ kọ́ kọ́lá tó gbé àwọn kọ̀wá ìdì náà yọ́kọ̀ bẹ̀rẹ̀ láti bí náàkù tó bá kọ́ wọnú díẹ̀ àti sọ́rfù sí tó bá kọ́ wọnú tó mú lọ́mọ pàṣípìrì àbí onínú kọ̀wáyì náàbù sọ́rfù ó ti lọ́tẹ̀ dáadáa náà bàlágà adam lójú ẹni tí ó tó tẹ́sẹ̀ láǹfààní àti pọ́ àrù àmọ́ sí kọ́náwù rẹ̀ tó nǹkan ọ̀tún rẹ̀ tó orú eléyìí lọ sínú àrù tó bá yé kò ní lè dára kankan lẹ̀ yẹn ló fà á débi sọ pé ìmọ̀ tí yẹn bá sì ní àwọn ìpìlẹ̀ fún tí è tí ní àwọn nǹkan tó lè fi rí bí pé ìmọ̀ yẹn dúró kọ máa pọ̀ kọ bá jọ pé kọwàá ìdì ni kọ bá jọ pé ìmọ̀ ṣẹ̀rí àyẹn gbogbo ìmọ̀ tí yẹn bá fẹ́ kọ́ kíkiri rẹ̀ yóò ti bẹ̀rẹ̀ síwájú tó lọ sí ibi ńláńlá wọ́n ní fákọ̀dì wọ́n bá kọ́ láyẹ̀ zìrò àrẹ ó lè máa rí sùúrù ṣe lórí ẹ̀ wà ìnámẹ́lẹ̀ ẹ̀lmú mọ̀rọ̀ ìmọ̀ ìpele ìpele ni kò sí nínú lẹ́bùn kan náà lẹ́bùn kan lèyàn pọ̀ọ́kàn wọ́n sọ pé yóò fọ́dọ̀ àdìyànrú ìlà èyí ó kọ́kọ́ mú ìbẹ̀rẹ̀ síwájú tó mú èyí tí ó ga mẹ́ ìyẹn ni ó fa ni fádùrù ti sọ pé قال إنك لن تستطيع من nǹkan tó fi gbọ́ nǹkan yíyé kò tí sí pẹ̀lú ẹ̀ òun ní pé nǹkan tó lọ́wọ́ bá ti mọ̀ ní kó fi mọ̀ ànẹ́bì Mùsá àlèṣọ́láti ọ̀rẹ̀sẹ̀lẹ́ kọlọ́bà pọ́jọ kọba kẹ àlẹ́sẹ̀ fídíò ó tún bọ́rọ̀ lọ fún pé ó lè ṣe sùúrù wà kí ìfẹ́fẹ́ sí ọ̀hádà náà Ah sùúrù bóòlò ti ṣe sùúrù lórí àwọn iṣẹ́ kan tó mọ̀ rí kí mà ṣe o ma yìí tó lẹ́tọ̀ọ́ bẹ̀ àti tí ò lẹ́tọ̀ọ́ bẹ̀ gẹ́gí tọ́nà ti mọ́ ó tún tapò gan torí pé ìránṣẹ́ wá sọ́dọ̀ tèmi lérí ẹ̀ kò wá sọ́dọ̀ ti kẹ́ ó lè ṣe fẹ́ ṣe sùúrù ó lè ṣe sùúrù ní orí rẹ̀ náà ti sọ pé kò lẹ́tọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ kí o máa dáwájú àfẹ́ àfáńjọ́ ni ó ṣíṣe kó mọ òye kan kó dẹ̀ mọ kapásítì ọmọ akẹ́kọ̀ọ́ kó wá mú ìmọ̀ràn wá fún student mélòó mélòó ìmọ̀ràn tí àwọn àfáà wa àwọn ẹni síwájú wa tí wọ́n fúnra wọn tó dẹ̀ ṣe ra wọn láǹfààní so àwa náà ní àwa náà máa gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn àfáwà tí wọ́n jẹ́ àwọn afẹ́sìn tí máa ń fún anímọ̀ràn kí á ah, ẹ̀tẹ̀ báyìí ẹ máa tẹ̀ báyìí tó bá fẹ́ nímọ̀ yìí ìjọba ìlú ẹ̀kọ́ kọ́kọ́ yìí student wọ́n rò pé á ah, ìsinmi ẹni tó lè màmá yìí tó bá dọ́dọ̀ àwọn àfá wọ́n lè simplify ẹ̀fún ẹ̀ tí wọ́n sọ fún pé nǹkan yíò bó ṣe rí nì o lè gbé bàbá ẹ̀ tó bá ti lé tó ti tọ̀ síwájú àǹkan ẹ yóò bọ̀ síbẹ̀ àwọn nǹkan yìí a níbi ẹ̀gàn mélòó mélòó àwọn àfá tó yẹ pé àtàkọ́sùsù wọn nínú hadith wọ́n lámìlà kálẹ̀ torí mọ̀ àwọn àfá wọn níbẹ̀ ní wọn lóyẹ pé tẹ̀síìr wọ́n ní ma ń parẹ̀ àtàwọn olómọ̀ tẹ̀síìr wọ́n já síwájú bẹ̀ torí mọ̀ àwọn àfá wọn torí náà ń kọ́ àfá níjọ́ mi ìmọ̀ràn rẹ̀ ṣe pàtàkì àwọn òbí òbí mi a máa design lórí ọmọ rẹ̀ kìí ṣe fìdí ẹ̀ ló fi lọ gbé ọmọ ẹ lọ fún àfá àti kọ̀kọ́ rẹ̀ kọ́ ọmọ mi nítọ́lọ́wọ́ bá ṣe fún ní àórí ọpọ̀ láwọn ọmọ mi dání ti láká ìlú bóyá ní ti ìlóye ni bóyá ní ti sáré ti gbọ́ nǹkan yé ni àmọ́ nítorí pé eré rẹ̀ pọ̀ ìfàsẹ́yìn bá àbí nítorí tó kò ráyíká ìfàsẹ́yìn bẹ́ẹ̀ yóò mọ̀ decide ọ̀rọ̀ ọ̀kọ́ fi mọ́ kìí kan báyìí kan ọkọ́ nìtì mọ́lọ ní kí ó mọ́ ilé ìwé nìkan lọ́mọ lọ ìfẹ́ ló kù so ó máa jẹ́ àpẹjọ pé àwọn mínímọ̀ ta mọ̀ wọ́n mọ ìmọ̀ àti ìbẹ̀rù ọlọ́run ọba ká máa lọ gba ìmọ̀ràn lọ́dọ̀ ọrú wọn nígbà tá a bá fẹ́ decide lórí àwọn ọmọ wa ó kàkà ọjọ́ pé a fẹ́ kó ṣe nǹkan kan lẹ́jọ́ jòkó torí pé bẹ́ẹ̀ ìdí ń fi oríire fọ́mọ yìí

bọ́dù pẹ̀lú pé a bá lọ gbàmọ̀ràn ẹ̀yìn lọ́dọ̀ àfá á tètè lóye kí nǹkan yẹn á sì láti yọrí lórí ọmọ ẹmọ́jẹ́ kí a máa jábì sáì àwátà jẹ́ òbí ẹjẹ́ kí a máa kọ́ntàkì àwọn onímọ̀ sáàmọ̀mọ́ dáadáa lórí àwọn ọmọ wa torí pé ìmọ̀ ìsìn ní bó ṣe tọ́tọ̀ wájé ní ìgbìyànjú àwọn kan ni kọ́lọ̀ kọjọ kọba ọgbọ̀n lẹ́sùn lórí àwọn tí bẹ láyé wọn kọ́lọ̀ bá kọjọ kọba fánú rẹ̀ kọba ti bá wọn ní àwọn tó ti kúnnú wọn ìfẹ́ ọlọ́wà tó pọ̀ kọba ṣe fún wọn àwọn tó wọ́n jà mú nìmọ̀ yìí fi dọ́dọ̀ ti wálé nì láti tá ń rè nínú ọmọ wa nínú àwọn ọmọ ọlọ́mọ ní ẹjẹ́ ká ṣe gbésẹ̀ àwọn àṣìṣẹ́ yìí collectively pẹ̀lú àfààní àwọn onímọ̀ láti ṣe kò lè ṣe nǹkan tó ṣe dáṣe ọ̀pọ̀lọpọ̀ bí ti àtìlẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ alágbàtọ́ sàtìlẹ́ ní fáwọn ọmọ tó yẹ pé afọ́tímọ̀ wò pé á ah, ọjọ́ ọlọ́mọ yìí á ah, ó súnmọ́ bright fún àwọn lọ́sì tọ́lọ́ nǹkan yìí kò ní pẹ́ kò ní jìnà yóò ti gbíṣẹ́ tó wù lórí ọmọ àjọmọ̀ yẹn lọ́nà kò níbi àwọn kan tó jẹ́ àdáadáa yìí orú àwọn kan yìí ẹ kí a súnmọ́ àwọn mímọ̀ àṣẹ́bẹ̀ tí ó mímọ̀ náà tọmọ ti kéré tí àwọn òbí ó ti tí àwọn òṣèṣẹ́ bá ṣe àwọn ọmọ náà fàní láti máa pè wọ́n láti sí láti máa bẹ̀ lọ́wọ́ bá fún wọn lójú àti ní ẹ̀yìn wọn. musa wa sàdéhùn ìpè kọ́ọ̀lá tẹ̀tẹ̀jídù ní ìṣà ọlọ́rù sọ́bìrọ̀ wọ́lá àti ìdáka àmọ̀rọ̀. Musa ń sàdéhùn nígbàtí ọkọ̀ ọ̀bẹ̀rún ọ̀rọ̀ kàkì pé àà ah, ò lè ṣe sùúrù bó ló ti fẹ́ ṣe sùúrù ẹ̀ lé ní tí ò sí máa rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àà ah, ò lè rí sùúrù ṣe àmúta ah, náà sọ pé àṣẹ̀tẹ̀ dídùn ni ẹ̀rì ẹ̀kọ́ pọ̀ fáwọn àníbí ọlọ́run ọba òsọ́n sọ pé òun lè dẹ́sẹ̀ ó ní Allah kún fi insha Allah satajiduni insha Allah sabira wà á rí mi lẹ́yìn wà á bá mi lẹ́yìn tó sì sùúrù wọ̀lá ààfin lága àmọ̀ràn gbogbo àtọ́tọ́ bá dẹ̀ paní ní ní ìyẹ̀ ni, kan bẹ̀ hmm. wà á rí mi wà á bá mi ya pẹ́ mo jáde rọ̀ ẹ́ mọ̀ fún mọ́ Naam. Wọ́n ni láyé tààlà mọ̀lẹ̀ ìlmà mọ̀sáhí wádà mọ̀sẹ̀kìlẹ̀. Ẹni tí bá ń ti jú kò lè rí mọ̀kọ́, mọ̀ já ìjọsọ̀lẹ̀. Tẹ̀gbé Mùsù ti jú ló fi lọ fà wípé alàtẹ́lẹ́kà kò wá sí nínú ìsìn méjì ó lọ ó tó dọ́dọ̀ rẹ̀ tán kò ti jú látìkà lórí nínú ayẹ́rẹ̀ tó wá lọ sí kíkẹ́ ní ìsìn ìrìn bí àwọn èèyàn ṣe ń pè ah, ni kò sọ bẹ́ẹ̀ kò ti jú wọ́la mùsẹ́gbé kò tó rẹ̀ kó tó rú ga kó tó sọ báyìí kó tó ẹni tí ń tijú wala mustakbir àtẹni tí ń ṣe mọ́tómọ́tó mọ́tó báyìí mọ́tà báyìí tí ò ní tẹ́ríbá láti kọ́ ẹ̀kọ́ wọ́n ni waqad daraba nabiyullah wọ́n ni Musa ti fi ẹ́ àpèjúwe dáadáa ẹ̀kọ́ tó jójúlówó tààfẹ́ lè mọ́ irú ẹ̀ nínú kásìtẹ̀rí bá fẹ́ntọ́fẹ́ kẹ́kọ̀ọ́ àti kó lè ṣe mọ́ wálé fún bó bá ti kó ẹnọ́fẹ́ kẹ́kọ̀ọ́ ó lo ìtẹ̀rí bá lọ́dọ̀ àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ yìí bí yẹn bá ti tó náà kó tó mọ́ wálé fún mà ààrẹ nìkan lọ́dọ̀ àlèmúsà àlèmísàdà <coughs> náà

olùtọ́jú ní lórí dáadáa lórí tọ́lọ́fẹ́ onítẹ̀sílímù ní òmúra abadan lèlá ìjúwà lámà rí bẹ́ pátápátá tọ́lọ́n wal adama subhan àti lẹ́kọ̀ọ́ sọ́lọ́n bìtẹ̀gbìnì mashi'atihi ala mashi'ati nafsi wa raghabatiha àti ìtí síwájú mọ́fẹ́mọ́fẹ́ ní tiwọn àti tí ó bá jẹ́ ìṣẹ́mi tí wọ́n sojú kòkòrò ló lórí ẹ̀rí pé kí ni Musa sọ ó ní sàtẹ̀jídì ni insha Allah sabiran wala a'ti laka amra ọ̀rọ̀ ọlọ́run síwájú pé a ó gbà mí lórí sùúrù kọ́dà ní ní ìyapa àṣẹ tó bá ń pa ní ní sí ọ ẹ́rì pé ìlẹ́kọ̀ọ́ ni ara àwọn tọ́jà pọ́ńbẹ̀ ní pé àmì ìdámọ̀ sí ma àwọn ẹni dáadáa àwọn ẹni tí tọ́lọ́n òun ni pé bẹ́ẹ̀ ni kọ́bìr ọwọ́ bá tàbí ń pín fọ́ọ̀dá fàyẹ̀ tàbátẹ̀ ní fẹ́lẹ́gẹ̀ fàyẹ̀ àmì ṣe ìpín hàtà òhùrù fẹ́lẹ́gẹ̀ ní ìwòjú jọ fọ́bìr ọwá bá sàdéhùn ó fún mọ́jẹ̀mù wípé fàìníṣì àbáhàkẹ́ ni àkó bá tẹ̀dé mi ò fàlàtẹ̀ àyìnì mẹ́bìrì kankan lọ́dọ̀ mi àìṣẹ́sìn mẹ́bìrì kankan lọ́dọ̀ mi hátà òbùdè pẹ̀lẹ́kẹ́ nínú ìlú kíkọ́ títí máa fi sọ pé àà bó ṣe rí ní tí mo ṣe yìí tó jẹ́ ṣe ní ní tí mo sọ yìí tó jẹ́ sọ ní torí pé ìkẹ́jú ọ̀dá nínú nǹkan tí ó yẹ kí ọmọ akẹ́kọ̀ọ́ kọ́ òun ni pé kókó ẹ̀kọ́ táwọn ànẹ́bí ọlọ́run ọba lò láti fi lè kẹ́kọ̀ọ́ ọlọ́run mọ́ eléyìí wá láti fi lè sọ fún wa pé bó ṣe yẹ kákẹ́kọ̀ọ́ rí nì lọ́dọ̀ ẹni ọfẹ́ kọ lẹ́kọ̀ọ́ kọjá ọ̀nà tó yẹ kákẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ ni ọ̀nà tó yẹ kó gbé ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ni gbà ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa níbi báyìí torí náà ń kọ́ ìṣẹ̀yìn ó kún kẹfẹ́ fún àǹfààní fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti fún olùkọ́ gan-an fúnra rẹ̀ sọ́gbé aléyìí sẹ̀lẹ̀ ọ̀sọ̀ fún àníbì wípé tó bá tẹ̀lé nínú padà tẹ̀lé á ní àǹṣẹ́ ìyìn má bèèrè nǹkan lọ́dọ̀ lógbó tó bá ní pátápátá ọba tí ẹmu ní kò bá tí ẹmu ní má bèèrè hátà títí máa fi sọ̀kan hátà òhùrù àdáka nínú díkẹ̀wà hátà bó ṣe rí ni bó ṣe rí ni bó ṣe rí ni bó ṣe rí nígbà bẹ̀rẹ̀ sálàyé eléyìí wọ́n ní ìtara mú ìtara akọ́ níbi ọ̀rọ̀ tí alhazir tó sọ fún musa'i òun ni pé mẹ́ni sáàjẹ́lá ṣe àkọ́bla àwá níbi mẹ́rọ̀ Sorry. نعم نعم ومن استعجل شيئا قبل أوانه عوقب بغرمان òun ni pé ẹni bá kánjú kankan síwájú àkókò rẹ̀ wọ́n rọ̀ pé ìbàdàn ìrìnmáà ni wọ́n jẹ́ ní àjọ́ ìfàyè ní tó lọ́wọ́ ni ó ní kí òfin ẹ̀sìn ni wọ́n ní ẹ̀dẹ̀kẹ́ kẹ́sí ìrìn àyíká ẹni bó pé ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ lásìkò oòrùn tó bí yẹn bá kí ó pẹ̀lú abẹ́ olùmọ́nì yìí ọlọ́run ní sánlẹ̀sàn àrùn kódà nínú àwọn bá ti ń kọ́ àwọn bá ti ń kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ́ ọmọ tí bàbá bàbá tó kẹka lọ fẹ́ hapá ọmọ rẹ̀ ọmọ sáré kan bẹ́ẹ̀ ọyá jùlẹ̀ àfúnilé ní ó pè bó ṣe bẹnu ṣẹ̀rí àgbélẹ́nu nìyẹn náà ni ẹ̀kọ́bẹ̀ eh, ní sí sọ fún pé fanìtàbátà ní falata sáàni àṣẹ́yìn àtà ọ̀fẹ́ falata ní òdí jọ wípé kí o lè rí nǹkan kan o o lè ráwọn nǹkan kan o kọ́yà ọ lẹ́nu o ah mọ́kànlẹ̀ má béèrè lọ́wọ́ ní kí tí máa ti sọ fún

وألا يقفز إلى مرحلة إلى مرحلة حتى يتم ما قبلها kó má lọ síbi ìpele kan tí ó fi parí ìpele tí ń bẹ bífọ́ rẹ̀ lápòjú nísìn ẹni tí ká ń síra sókè lọ́dọ̀ àwọn àfà ó wà nípa bẹ́ẹ̀ pẹ̀tàbùtọ̀ àárọ̀ lọ́wà ó dẹ̀ lọ fúnra rẹ̀ kò tí parí kìtàbù tọ́rọ lẹ̀ kò lọ sí zaka kò tí parí zaka ó lọ sí kìtàbù kòyọ́ kò tí parí yẹn ó lọ sí bí ẹ́ kìtàbù tọ́lá gbogbo ilé yìí tó sáà ń fò káàkiri ìmọ̀ òní torí pé mẹ́nìsá àjẹlẹ̀ àkọ́bla àwárí ọ̀pẹ̀lẹ̀ ẹni bá kánjú kankan kí wájú kó tó tó àkókò wọ́n jẹ́ yìn àkókò nínú ìtàn yẹn ah tírà kékeré wọ́n ti bẹ̀rẹ̀ fún tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú lilimọ̀tẹ̀dì ẹ̀yìn ìtọ́jú ọgbẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó ń tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ọwà lọ́lọ́ sínú àwọn tírà àti tó bó lé alimọ̀tàwásì èyí tó kọjá àpéyìn yẹn yóò kà máa ṣeré ń bẹ̀ ní tó bá yára àti mẹ́yìn lé púpọ̀ kéèsè tó ń pèsè tó ń fa tí ẹ bá dẹ̀ kan jù kankan ni wọ́n jẹ́ yà lókò níbi kan yẹn tó ní ǹkọ́ ọ̀ràn yẹn ní fọ́mọ akẹ́kọ̀ọ́ kó ti sùúrù kó farabalẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ rẹ̀ pẹ̀lú ṣéèsì rẹ̀ tí wọ́n bá ń fún nímọ̀nà kò mọ̀ gbọ́ especially ilé kéwú tó ní àlàálẹ̀ pé ìjọba yóò fi hàn parí rẹ̀ kó tó lọ sí ìjọba yìí kódà iṣẹ́ fọ́sùn kan ó máa dá kí yóò parí ọdún fáǹtí ẹ púrógrámù fún ẹ̀yẹn wọ́n gbà ìṣá ọkọ̀ ilé ìṣẹ́kù tó ka ilé tó bá jọ pé ilé ẹ̀kọ́ tí ẹ̀kọ́ yẹn ò múnádókó tó àbọ́kan nínú àwọn lẹ́kṣọ́rọ̀ àbákan nínú àwọn teachers yóò bá parí nǹkan yẹ kó parí tí ó dẹ́mọ̀ ìpínlẹ̀ tó ń lọ ní mú gbé ìkàmí wá tó yàtọ̀ sí nǹkan yẹn ọmọ akẹ́kọ̀ọ́ gbọdọ̀ parí ìyẹn ọya náà ń dé o àbí táìmù tó rí ní o ó tó tètè parí yẹn kí mọ̀ yẹn ti wà lọ́dọ̀ rẹ̀ síwájú tó tó gbà náà orí ilé yìí ni ó padà tó nímọ̀ àmọ́ rúrú tó jà ń ta lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn bóyá ń bẹ̀rí mẹ́rẹ́fẹ́sọ sànàríyà ni bóyá jàmìíyà ni ẹ́ tó bá dìbẹ̀ záàmù orú ìyẹn àgbérùgbé sọ ni wọ́n ń pè ó gbé orú fẹ́sàmù ni fẹ́sàmù bá ti lọ tó ti kó lọ́pọlọ àmọ́ ìmọ̀ta kọ́ tá mo fẹ́ do ní mímọ̀ ni mo ń wá nítorí tọ́lọ́wọ́n bá ní mo fẹ́ fi gbá ìmọ̀ kan kó fúnra mi mo fẹ́ fi gbé kó fún ó mọ̀ ni àníyàn tí ìrìn fún wá ìmọ̀ ni a èèyàn wá ní kánjú èèyàn mọ̀ tẹ̀lé àwọn steps tí wọ́n ti làálẹ̀ fẹ́ni tó fẹ́ kẹ́kọ̀ọ́ mọ̀ eléyìí ni ó pàtàkì fún ẹnìkọ̀ọ̀kan wa آه، بكنا على مريد العلم آه، حتى يكمل يكمل نعم وني ان يوسف قوما على المريد العلم على مريد العلم ان يوسف قوما تنجر وتنميما إيه، ان يستمع لشيخه حتى يكمل kéèyàn máa lísìn gbọ́ ṣe wúyàn tí yóò fi parí ìgbà bóyá bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi ìbẹ̀rẹ̀ tó bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tó ti gbé dáàrin yẹn ó ti ń ká láfàá tí wọ́n mọ̀ nínú màáni nínú àwọn ọ̀túnmọ̀ ní pàmìnà ọ̀wáyé nínú àwọn principles ní nínú fídì yẹn ti gbá ah, kìíní yẹ ti parí ó sì ti kúrò gbogbo gbígbà tó bá fi parí ibi tí wọ́n ń wò yẹn náà ni ó parí ẹ̀ sí àmọ́ tí o bá fara balẹ̀ tó dìde jẹ́ ọ̀rọ̀ mọ́ lẹ́nu yẹ́ ma wípé o lẹ́kọ̀ọ́ so inú ẹ̀kọ́ ni pé wà fara balẹ̀ wájú kó láàrín ti jẹ́ ọmọ gáràbì tó ti gbé kalẹ̀ tí ìkẹta bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ wà tó wá fi ẹ̀kọ́ yẹn gbé jáde ọ̀nà ìgbà tí akọ́ ilé ni wà ń la yorùbá dọ́rọ̀ ń bí àlè kọ̀ọ̀dá ń ṣe lọ í kàlẹ́ mi ó ní pé kó má ti kún ọkànjú lọ bá dá ṣe ẹjọ́ síwájú kó tó parí ọ̀rọ̀ ẹjọ́ ó fẹ́ tó parí ẹ̀kọ́ tó fẹ́ tó láǹ níbi tẹ́ bá dé ẹ̀ àbáfà ní dáhùn fẹ́ṣàn lọ́wọ́ àbí ṣe lẹ́ṣọ̀ lọ́wọ́ tó kó parí ẹ̀ tó láǹ tó bá mọ bí ó bọ́rọ̀ rẹ̀ tó bí ọ̀rọ̀ mọ́ ẹlẹ́nu òní bí ọ̀rọ̀ mọ́ ẹlẹ́nu wájú kó parí ẹ̀ wà rúbà máa wá jàjà ó ṣe ṣe kú rí èsì fún béèrè tó fẹ́ béèrè tó fẹ́ dá àpá àgbóyìn ó yí ṣe kú rí níbi ọ̀rọ̀ rẹ̀ ní kó tó parí ọ̀rọ̀ rẹ̀ kọ̀wé ìdáhùn sí béèrè yẹn àlàyé tí ń ṣe lọ́wọ́ yẹn kó tó parí àlàyé yẹn ó ṣe ṣe kú rí èsì fún lẹ́lò ní òsì náwọ́ kalẹ̀ bóyá fa ń sọ̀rọ̀ ní nígbà tápọ̀ bá àyà kí lọ fẹ́ bèèrè àtìfowó lọ́rọ̀ yẹn ẹ̀dì sọ lọ́rọ̀ eléyìí máa ń wáyé dáadáa ní ọ sọ pé èèyàn gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ ẹni tí ò ní ìfarabalẹ̀ àbùkù máa ń nígbà ti wáyé musa tọrọ fún òun travel pẹ̀lú fún òun bá kọ́dìrì ṣe kọ́dìrì náà gbé àdéhùn pé tó bá tẹ̀lé mẹ́gbẹ̀rún kankan olóhùn sì sùúrù tọ́ ìrìnàjò wáyé àgbà tẹ́ ti tẹ́rù fún un ọlọ́run wọn sọ Musa àti Khadir bẹ́ẹ̀ ni wọ́n bá lọ wọ́n wá ń lọ lẹ́jì ogun Allah subhanahu wa ta'ala ó ní bí ẹ ti ń lọ ibi tí ẹ ti lọ yìí òun náà ti rí pàdé ọkọ̀ ojú omi wọ́n bá wọ́n lọ́pọ̀ ojú omi sọ̀rọ̀ wọ́n gbé ànílùmọ́sá àti Khadir wọ́n gbé wọn láì gbowó kòsò lọ́wọ́ ó gbá wọn lọ́fẹ́ ní bẹ̀bẹ̀ wọn ibi ọtí mọ́ ní pátákò pápó tí ń bẹ ní ara ọkọ̀ ojú omi yẹn bẹ́ẹ̀ ni kọ́dẹ̀ inú àwọn pápó ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ ni Mùsá alayhi wọ́n sọ pé أخرفتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا pípé a ó fẹ́ ba ọkọ̀ ojú omi yìí jẹ́ ẹ́ láti tí káwọn ẹ̀ tó gbé wa lọ́fẹ̀ẹ́ yìí ó tún wá tẹ̀ wọ́n rí nítorí wáyé o alámọ̀rí tó tóbi ni o ẹ́ ọ́sọ̀ ilé fún Ànábì Mùsá Ànábì Mùsá sọ ilé fún Khadir alayhi salam ọ̀rọ̀ tó sọ yìí wọ́n ni inú ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ìdàrọ̀ ẹ́ta ní àhìlẹ̀ ẹni wal qudwa báyìí إذا رأيت من أهل العلم والقدوة ما يريدك تبالي لدعاء عوني من àwọn táà ń kọ́ ṣe táà ń gba ìmọ̀ lọ́dọ̀ ọmọ ma yoríkù tí ń kó yèméjì bọ̀ tí yọ ní yèméjì fàlátù sáré àìlẹ̀ ìǹkà ma na kọ̀ndẹ́mù ẹ̀ ma sáré ma hmm, bá wọn pàájá nìkẹ́tẹ́ ṣe yẹn ní àwọn onímọ̀ ìṣe báyẹn látù sáré àìlẹ̀ àwọn tó rí píyẹ̀ à wọ́n wà lórí súnnà wọ́n wà lórí dáadáa fàlátù sáré àìlàlẹ̀ ìkà wọ́n sáré sàpù wọn báyìí sàrọ̀ ìyà wàstáfẹ́l farabalẹ̀ wá fọ́ sí wẹ́wẹ́ àlámọ̀rí yẹn tàṣírá wọn kan lé ní àtàsárò ọ̀fẹ́ káyára kọjẹ́mọ̀ àwọn èèyàn ọ̀tọ̀sáwò fi tàbíl ẹ̀sáré gbéjájọ́ lé wọn lórí fún wọn ẹ̀mọ́ gbọ́lẹ́ṣọ́ wọn ẹ̀mọ́ bá wọn ṣe lágbájá mùsùlẹ́dì ni lágbájá káàkiri ni ọdún sọ káàkiri lórí alàlbáọ̀pẹ̀ wàhálà alfasad lórí tí ó já ẹ́ eléyìí sí alàlẹ̀ ẹ̀lì àtàkàrò ìtẹ̀bẹ̀ wàtàfíìk wàtàfíìr eléyìí ọ̀dá wàlá sí àmà àhàlẹ̀ ẹ̀lì especially àwọn onímọ̀ ó yẹ́ ṣe kí wọ́n rí ìgẹ̀gẹ̀ kó rò pé nǹkan tí ó dá ní ó ṣe kí tó wọ́n mọ́ rí ìgẹ̀kan ní bídá pẹ̀lú àwọn sáàtẹ̀lẹ̀ ẹ̀kẹ̀lá àti ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ní lọ́tún ní ló sì fojúwò ló sì kó wọ́n mọ́ rí bẹ́ẹ̀ ó ṣe ṣe kí wọ́n rí bẹ́ẹ̀ ni yóò tẹ́ kó sá fún oníbídíà ni kó wọ́n mọ́ sí rí bẹ́ẹ̀ fún oníbídíà ni àmẹ́lẹ́tọ́ ẹ̀ká tó ṣe ni ẹ́n àwọ̀ ìtìláàfù lè wìjáàtì mọ́bọ̀ kájú ọ̀tọ̀ọ̀tọ̀ ní especially pé kúlùnà kúlùnà àwọn tó jọ pé yẹ́ pọwápọ̀ àfídà pọwápọ̀ àwà lórí súnnà agbọ́dọ̀ ní farabalẹ̀ agbọ́dọ̀ ní farabalẹ̀ sábàrí kankan lọ́dọ̀ àwọn onímọ̀ faranta kọ́ nìyẹn níta nílì mọ́sáàrí ó tètè gbé nú láti kó tapo kájẹ̀ lé lórí ẹ̀ tòun àti bọ́lọ́run ti tàkà kájẹ̀rò fún tó tó dọ́dọ̀ ẹ̀ wípé a ẹrú sí àwọn ọlọ́run ọba ni àtẹ̀yìnáhù rahmatan من عندنا wa allamnahu min علم. ilma afún asánì àtúnfúnnímà ثم wọ́n àti bẹ́ẹ̀ mú tàbákò ìkánjú gbé ní tí dẹ́ndì ọ̀rọ̀ kan gbé anẹ́bìnìyà anírànsà sí mọ́sọ́dẹ̀ sí sùúrù pé ó fi sọ fún ẹ̀ àtàsọ́rọ̀ ìlàrí ìṣà ẹ̀yìn wọ́n ni ká sọ́ra fún ká farabalẹ̀ tàbájẹ́ rí ìtọ́lọ́dọ̀ àwọn onímọ̀ ká sí ìfìṣà ìfìṣà ìfìṣà ìfìṣà ká jẹ́ kí ìrìnsèwádìí ọpọ̀ lọ́tún lósì lọ́gbẹ̀ ẹni yẹn gẹ́gẹ́ ká tó ṣe tàṣàbùtù ká tó rí táwọn onímọ̀ mí náà rí táwa náà rí kẹ́mi ò fi balẹ̀ lórí tá a ṣe ni wọn ò fi ní gbígbé àwọn ọkọ̀ kan lé wa lórí torí náà kọ́ ó di ọwọ́ àwátá jẹ́ eh, tọ́lábàtìlẹ̀ ẹ̀lì ká ní farabalẹ̀ ká mọ́ ma kánjú láti lè máa tàtàkù fáwọn onímọ̀ tàbárí kẹsàn tó bá yàwà lẹ́nu tó bá ìtàkù súnnà lọ́dọ̀ nínú ìtawà mà ẹjẹ́ ká ní tàtàbùtò kábẹ̀ sí ìsìsá ká ṣe ìwádìí jíjò síwájú فإنك لا تدري لعلك أنت من أخطأ تفسير أو تكبير ó yí ṣíkọ́ yọ pé ìwọ̀lú ti mistake ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ àbí ìwọ̀lú ti kankan ìgá ìtọ́ ẹkú túnmọ̀ sí kọ́dẹ̀ náà túnmọ̀ sí bẹ̀. àkáàmù àndìyà máa wọ́n ni ìdájọ́ àwọn ànábì ọlọ́run ọba táwọn ń gbélé yẹn lórí mabniyatun ala zahiri alladhi yahfazu ala an-nasi dima'ahum wa amwalahum فهكذا كان امر موسى عليه الصلاه والسلام بهذه القصه òní pé ìdájọ́ tí wọ́n ní wọ́n máa parú ní ìtẹ̀jẹ̀ sílẹ̀ ògbòdò wáyé eléyìí especially àdìmọ́hù màṣúmà àwọn ìjẹ̀tẹ̀ tó wọ́n ti sọ ṣẹ̀rí àwọn ògbòdò tàílé ìsílẹ̀ ní nínú àwọn ìdájọ́ ti wọ́n ni so nígbàtí wáyé sọ́jẹ̀ yíò lọ kọjú omi mùsáà ti sọ̀rọ̀ so ẹni tó lè bọ́ ah, ó tètè sọ̀rọ̀ torí pé kí níyẹn ọmọ ẹ̀ àwọn kan kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé táwọn onímọ̀ bá ṣe gbẹ̀kan ká ṣe ìsìsáà ìsìsáà síwájú ká tó ṣe nǹkan ká ní kàkàbùtù ká ti fẹsẹ̀ múlẹ̀ kárí ìwádìí dìdò tí ìjọba padà kábàámọ̀ tó bá yá àbá ṣe kankan tán yóò padà dájú wa lọ́wọ́ àbí yóò dájú wa lórí eléyìí òun ni ẹ̀kọ́ tí a mú bẹ̀rẹ̀ àwọn àkànjẹ́ kó yé wa pé nínú ìdájọ́ táwọn àníjọ́ náà bá dúró lórí o òun ni ìmójútó àwọn èèyàn lérí bó lẹ́mí wọn sí ní bọ́ gbóndúkìá òun sí ní parun so eléyìí tó tẹ̀lẹ̀ yìí nínú àjò tí wọ́n jẹ́ bẹ̀rẹ̀ sí rìn yìí ọfẹ́ mẹ́rin lọ ọmọ àpàdúkìá so pẹ̀lú wíjádù lọ́bọ̀rí ti Musa ìyẹn ló tètè mú sọ̀rọ̀ torí pé à ó takùn tí ó ń bẹ ní ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú ìyọ̀ndọ́ lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala a mọ́kàntí àwà jùlẹ̀ kọ́dẹ̀ rìjá ló ń pé kí ló fi dá lóhùn ó ní kọ́ọ̀lá aláma àkùnláka ìlúna kàláńdà sẹ́fẹ́ àmẹ́yẹ sọ̀rọ̀ ó ní kí ni ò sọ fún ẹ alam apple ìlúna kàláńdà sẹ́fẹ́ àmẹ́yẹ sọ̀rọ̀ kí ni ò sọ fún ẹ pé òwúrò tẹ̀lé ni kí ni ò sọ fún ọ pé òwúrò ti sùúrù ẹ̀ ẹ́ inú ẹ̀kọ́ táwọn onímọ̀ ń bẹ̀rẹ̀ pé alẹ́lùmáàlì àyẹ́sìrò alẹ́ àfáàrí lè mọ̀ta àyè náà mọ́ sọ níbi ìbẹ̀rẹ̀ kí ní ìpé ìtàn Khadir àti Musa ó kú tẹ́tẹ́ fún ẹ̀kọ́ fẹ́ni tó fẹ́ wá ẹ̀kọ́ láti rí ẹ̀kọ́ gidi mú tí ò dẹ̀ tí ó rọ́nà gbà tó fi torí mímọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ fẹ́ni tó tó fẹ́ kọ́ ni náà ẹ́ tí ó fi rí ọmọ yìí ẹlùmí ìta ilé tí ó lẹ̀ for years tí a bá ń gbé ọmọ tí ó rẹ̀ kan jáde kò lè rí mú ẹlùmí ti wá sí kí ta ló wá gba Islam àti tó ló ṣe Islam ta ló gbẹ́sẹ̀ yìí látọwọ́ rẹ̀ kò lè rí kò lè rẹ́ nìkan tọ́ka ẹlù ní ọ̀pọ̀ ọ̀lẹ̀ bó ní àwọn àníbí ọlọ́run bá ṣe rí kọ́ ní lẹ́kọ̀ọ́ bó wọ́n ṣe rí ní bó wọ́n ṣe táyé ṣe so nínú píṣọ̀ yìí ìtàn Musa àti fagẹ̀rù ní àlejò pẹ̀lẹ́ à kẹ́kẹ́ fún ẹ̀kọ́ fún student of knowledge àti fún ẹni tó jẹ́ tíṣà ẹni tó fẹ́ rí ni tó fẹ́ mójútó ni tó jẹ́ olùkọ́ òní àdàlùmọ́ àìní ó di ọ̀ranyàn ọdọwọ́ ẹni tí ó fẹ́ kọ́ni lẹ́kọ̀ọ́ àyẹ́sìrọ̀ àdà àkùtà ìlúmọ̀tà àìní ó ti sùúrù lórí àwọn mistake ní orí pẹ̀lú student yóò torí rẹ̀ á kọ́ ní àbí nǹkan yẹn lè yíwọ́ kọmọdé kọlẹ́kọ̀ọ́ kọmọ yóò tó mọ́lẹ̀ ọ̀rẹ́kọ́ yẹn kọ́ lọ́dọ̀ ẹ̀lùmí ọmọ yẹn ti gé kò ní fìdí yẹn ni àtẹ́yẹ bá ti sùúrù tó fara dá tó ní tí tó ṣe hmm? bákanáà wàhálà ìtaàrí ìdáhùn àti wàhálà tẹ́ bá fún tó bá ti sùúrù lórí ẹgbá wẹ́n ó fara dá ọ̀dásírọ̀ kó lé wọn lọ ẹ́n kó dásírọ̀ gbá ìrúkọ imá àà ó ti sábàì àà kò sẹ́nú lè bẹ̀bẹ̀ rẹ̀ lóòótọ́ kò sílé ẹ̀kọ́ tí è fọmọ ní withdraw lè tó bá ti lágbára jù tó ti rí pé á fìtínà ní ká lé ọmọ yìí lọ fìtínà ní kí ọwà pẹ̀lú wa àmọ́ fìtínà kó wà pẹ̀lú wá lè ju kí a lè lọ̀lọ̀ fún olè lọ́nà ìrètí káàbù akọ́bùdọ̀rà rí òun ni wọ́n lò ni wọ́n fi ní òbí ti sùúrù lórí pé kọ́mọ máa bẹ pẹ̀lú òun àbí mẹ́tínẹ́tì ó sọ pé tọ̀ kọ́mọ máa ìrìkìkàbà kọ́sùtọ̀ rẹ̀ ní tọ́mọ́ bá ti jáwọ́ àbí tí problem àti mistake bá ti ń wáyé látọ̀dọ̀ student kọ́ ìdà tí ó lò náà nìyí ìrìkìkàbù àkọ́sùtọ̀ rẹ̀ a mú ìnira tó kéré jù ìnira kan ní kó wà pẹ̀lú akámọ́ fara problem tó gbé débìgbà mẹ́wàá ni àti ìgbà méje méje yẹn ẹjẹ́ àmọ́ ṣe mẹ́ta kó tó parí àbí kó dẹ̀ tán ìrètí kábà fábùdó ààrẹ nìyẹn torí pé yóò mọ̀ ní wọn là omi wọn bẹ́ pẹ́tọ̀ problem tọ́mọ̀ yí pé ó léò 50 ni àwọn mẹ́lẹ́ ààrẹ ṣe sùúrù lérí rẹ̀ tá ń wò ó ti di 70 mọ́ wa lọ́wọ́ sábà ní pé kí a tó wò ó ràn yóò tó ní followers so ààrin ìgbà lọ́wọ́ rẹ̀ ó tún lé fún ni ìdí ti kábà kábùdọ̀ àárín ìbẹ̀yẹ ní pé fún olè ọmọ ẹ̀kú mẹ́ ó gbé lọ ìdí ti kábà kábùdọ̀ àárín ti hàrí àhán tafsiri ẹgbẹ̀gbò ẹ̀yọ́ torí pé àrùn kẹ́ ní ẹwò kàkàkẹ́ ẹwò sàn ní tún lékún sí àwárí ah, solution fún ẹ̀yẹn solution ní taking you ni o ẹfún withdraw ìrètìkábà kọbùdọ̀ ààrẹ ni ìrètìkábà kọbùdọ̀ ààrẹ òun náà ni olùkọ́ fi ṣe sùúrù lórí problem tí student bá ní àmọ́ student dáadáa tí ó fẹ́ fojú rẹ̀ náà bá pàdé tó mẹ́tẹ̀ẹ́dẹ́fẹ́ sí olùkọ́ dáadáa tó fẹ́ di

gbogbo bà ní adam nǹkan mọ̀ nẹ́bí adam aláṣìṣe ẹni tó fi ń lórí jù ní aláṣìṣe ní ẹni tí wọ́n ń sàtúnṣe ta ni á ah, mistake lè lè bẹ̀rẹ̀ sí àfẹ́ṣe ní orí rẹ̀ ah, ọ̀rọ̀ yìí fún ẹni tó fẹ́ kọ́ nílẹ̀ kọ̀kọ̀ ti sùúrù lédè àtúnṣe sí student tó bá Ah, bẹ́ẹ̀ ni òyílé yìí òun ní ma ń pè ní lọ sí àṣẹ́kùbọ̀ ìmà òun ni mọ́mọ́ fi ń dúó ìmọ́mọ́ fi ń ṣẹ́kù ìní lára bẹ́ẹ̀ náà ni ìní ma ń rẹni lọ́wọ́ láti lè rí ẹ̀kọ́ mú láti lè rí ẹni tọ́ torí ìṣesúrú ìṣe faradà ìyẹn ṣe ni kìí ṣe gbogbo ẹni tí wùsàn náà ní ma ń wá ní ilé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ni ọwá kọ́ ẹ̀kọ́ yìí àwà sí faradà láti kọ́ wọn abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala àti akẹ́kọ̀ọ́nà wa àti olùkọ́nà wa àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala ìtọ́nisọ́nà àdọ̀lọ́bà kọlọ́bà kọjọ kò sí fẹ́ni kọkàn wa àtòrí pé ọlọ́ọ̀bà ní máa ń tọ́ni sọ́nà níjẹ́ máa ń fi ní ṣe tó ń jẹ́ gbogbo àwa tá ń kẹ́kọ̀ọ́ náà ọlọ́ọ̀bà kọjọ kò fi yé wa gbogbo àwa tí àti wa ń kọ́ ni àlékún máa àlékún àdúrà sí àmúta sí fẹ́ni kọkàn wa nígbà náà ni a ti ní ìní adẹ́sìmọ̀ ìtẹ̀síwájú náà ní ọ̀la láti lùnà mú àwọn àǹfààní ọlọ́pàá ọ̀tọ̀ta ti ń bẹ nínú ìsẹ̀yìn ọ̀bẹ̀rẹ̀ ọba lásán wa tààrà kó tó tó dọ̀la náà kó tó tó ṣe àlékún اللهم عنا على نبينا محمد وعلى آله وأصحابه وسلم